àti ìdílé ó mọ̀ tó jẹ́ pẹ̀lú àwọn ìdílé olóògbé or uh, gbogbo ànábì ọlọ́run kọ̀ ọ̀rọ̀ ti ṣáájú lọ́lọ́run fún ní àwùjẹ ìyẹn ní pé ká bẹ ọlọ́run ní ìkẹta tí wọ́n ní ìdíléyàjó yàjó kọ́lọ́run fún wọn ẹ̀rí. àwọn àdúrà tí wọ́n bẹ lọ́run ní nínú ẹ̀ alẹ́ tọ́ka nípa ìmúta àlẹ́ ìfọ̀lá tó wọlé àwọn. níjọba wọn lábẹ́rẹ́ kan ó pa ọmọ ànábì Mùsá bá ànábì Mùsá ti sùn náà pẹ̀lú òun gẹ́gẹ́ bí àtìgbè wa aláàrẹ ti hàtì wọn lábẹ́rẹ́ náà àwọn ìjọ káwọn náà ni náà pàtàkì ẹni tó ń sọ̀rọ̀ lórí fún yóò kàkà nínú owó wá wò pé kàkà wò ní owó bá wò ànábì bá tó sọ̀rọ̀ débi sìnà ànábì musa sọ̀rọ̀ débi sìnà lẹ́gbẹ́ tó sìnà sínú ọ̀dà arábìnrin yìí wọn lọ bá tó ń wáyé pé ànábì musa tó ń wò ẹ pé ìbanilórúkọ náà ti wà tó pẹ́ ó ti wà tó pẹ́ ànábì ọlọ́run káà ìdúró tí mo lè léyìn ọlọ́run ẹ̀sẹ̀ rẹ̀ láti ká orí kan lè bọ́lọ̀ nítorí ọlọ́run mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó tó fi jẹ́ o lọ́wọ́ àbí ti mi ìdí ọ̀sẹ̀ lè sábẹ́ tì mọ́ mi ànábì kan kó lu ẹ̀rẹ́ òkè ló bẹ̀ náà ànábì kan tó ojú tó kọ̀ọ̀rọ̀ báyà wọ́n ti yí máa kọ òdodo báyẹn náà títí jẹ́ òdodo yà máa sọ lójú ẹsẹ̀ lọ́sọ̀ọ́ pa obìnrin náà láti kọ́ máa sọ òun kọ́ máa jẹ́wọ́ lọ àlọ́ ní o. wọ́n fún olówó ní owó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òun ṣe wọn ní owó lòun ṣe wọn. òun ọ̀tẹ̀ rí ìgbà nínú ìgbà òtẹ̀ bẹ́ẹ̀ rí mi pẹ̀lú. pé ẹnìkan òun làwọn lọ bá àwọn ọmọ lóyún. irọ́ ni. nínú àwọn àdúrà nìyẹn àwọn àdúrà mi náà ń bẹ náà nínú ìfúnpá ṣe tọ́lọ̀ ti gbà lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ lànà bí ẹ̀yìn sáà wọn náà wà lọ́sọ̀tà lójú ẹsẹ̀ ṣùgbọ́n èyí tí àdúrà kéèyàn òwe ẹgbẹ́ tó bá ẹgbẹ́ tó bá ṣe láyé bí náà ní bí ọ̀la ti gbà alẹ́gbẹ́ yóò fi ìwọ pamọ́ òun ṣe. ẹ̀rí kan alẹ́gbẹ́ tó wà wọ́n yóò wá àtẹ́bí a dà wá àdúrà tèmi ní ti béèrè lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ bá tó fún mi ẹ́ mo fi pamọ́ kí mo á lọ́dún ṣe ṣàbá àtàlẹ́kùn mọ́tì ìdílé ààbọ̀ láti lè fi pẹ́ àwọn ọjọ́ ìjọba ìgbà mọ ẹwà níbi tó lọ wá àwọn ìṣẹ̀lẹ̀ ìyẹn làwọn ọdún wá lọ́wọ́ ẹjẹ wà lọ jẹ tiẹ̀ ṣùgbọ́n àti níbi tó lọ wá àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ wáyé nítorí pé eléyìí wọn bà wá lẹ́nu láti máa ń pera wa ní nígbà tábí ṣèjẹjá tó lẹ́nu ẹjá wọn ṣe wọn tó wá sí ìgbà ìjà wọn dáhùn àwọn àjọ mi ni àwọn àjọ mi ni gbogbo àwọn tó bá ti fi ẹsẹ̀ kó lórí ìlànà tànẹ́bí ọlọ́wọ́ ọba rẹ̀ ti ra àwọn ìwọ́ kò ní jọ̀rọ̀ kò sí lórí ìlànà rẹ̀ gbogbo tí wọ́n ti kó wà láti máa ṣe owó lẹ́mí tí ẹ máa dáko gbogbo tó bá ti wà láti ní ká ṣe owó lẹ́mí tí ẹ máa fà máa lẹ́yìn ìgbà tí wọ́n ti kúrò láyé kà ó ti fi ẹsẹ̀ kúrò lórí ìlànà rẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sùn àwọn olùkọ́ ọ pé alùsùn náà lọ́dọ̀ ẹ̀rọ mi báyìí yóò bẹ̀rẹ̀ lé yóò bẹ̀rẹ̀ lé bẹ̀rẹ̀ lé kí ni jáde náà àwọn alùsùn náà wò ni ẹ. ìkàkà náà ni ó ti mú táwọn táwọn kọ̀ ká mú kí wọ́n jẹ́ ti dì mú yẹn táwọn òun náà ni ó ti mú. ti àwọn alùsùn náà wọn fún ní pé wá wọn ní ẹran tí àwọn àgbàbá àwọn pàjọ púpọ̀ ní. ta ló fẹ́ ní wọ́n rí kọ́kànlá rẹ̀ lọ́wọ́ náà ni àwọn tó wọlé wọn kọ́rọ̀ ẹ̀gbọ́n yẹn àti wọn ní sọ wọn wọn tọ́ba lẹ̀ fọba rẹ̀ láàárọ̀ kọ́ wọn ti gbélé kan gbogbo lè wọ́n wọn lọ́wọ́ kátàràtà tí ò ní kùmà. àwọn ènìyàn gbogbo ẹni tó wá ti tẹ́tí pé ó ń jẹ́ ìjọ òun tó dúró lórí ìlànà àwọn òwò àbá àtúntò ìtumọ̀ títà níbi sọ ní inú àlàyé yẹn òun làdí sì mí tó sàlàyé fún wa yìí pé tó bá tó gbọdọ̀ lè yá wọn. ẹni tí ọmọ jẹ́ ìjọ ànábì tá ànábì ń sọ yìí òun lẹni tó dúró lórí ìlànà ànábì o torí pé kò má títà ànábì dàpọ̀ pé ìjọ mi yẹ tẹ̀lé ìlànà rẹ̀ tí rin ìlànà rẹ̀ tó dúró lórí ìgbàgbọ́ tiẹ̀ tí ọ̀dà abẹ́rẹ́ kan nínú àdéhùn yìí àrí ẹ̀kọ́ kọ́ yí pé àwọn ànábì ọlọ́run ọlọ́run fún wọn ní kan bẹ lọ́run ọlọ́run ti gbàdúrà wọn. ẹlẹ́ẹ̀kejì abúlé ìdúgbà yìí pé ànábì àwọn akọ́kọ́ wà wà ní wọ́sílà ó láàánú púpọ̀ torí pé kí ni nínú àti ìṣẹ̀lẹ̀ àlùkà máa sọ yìí bẹ́ẹ̀ pé ọjọ́ ìlànà ìfẹ́ àmọ̀ kìí ti tó tọrọ ọjọ́ náà ó lé èyí lágbára kódà òbúrò mi máa bárẹ̀ lé lọ nínú àwọn ilé pé ìjọ ànábì àwọn ìlú náà bá lẹ́kọ̀ọ́ sí à ṣùgbọ́n ìṣẹ̀ ànábì yẹn yóò lè kẹ́ni òun náà ni ó kọ́ àwọn ẹgbẹ́ náà ló gbà wọ́n lé làbí wọn sànẹ́bí ni ó gbà nígbà náà mi kó dà láyà abiyamọ ọjà sọ ọ̀rọ̀ oníṣẹ́ ńlá ọjà rẹ kú ló bọ ọjà ànẹ́bí ò ní kọ ànẹ́bí ò ní kọ ìtọ́ fún wa ànẹ́bí táwọn tó ń ṣe tiẹ̀ mọ́ wọ́n fún ara rẹ náà tún nínú ara rẹ nígbà tí táwọn fún ọ̀rọ̀ àtẹ́bí ìdìbò náà láti fi máa ń lára rẹ pàdé mi sọ wáyé tuntun tiẹ̀ wàhálà àti ìgbà àti ìgbà àti kò sọ̀rọ̀ mi máa ń tó bá ti sọ̀rọ̀ mi kò wá ìdílé máa ń tẹ̀lé ẹ̀rọ mi kó bá ti wọ́n mi àyọ̀ la dẹ́nu sọ̀rọ̀ yìí kájọ la dẹ́nu sọ̀rọ̀ yìí ìwọ mi àdìsí àdìsí àdìsí gbogbo àti kò sọ̀rọ̀ mi máa títà wà nínú yẹn o tó bá a máa pé ọjọ́ òun ọlọ́run gbogbo tó lè là wá tó lè mú wa lóko yọ ọlọ́run kájọ ẹ̀ kájọ ẹ̀ bàbá ti lágbára tùtù ọjọ́ yìí káwa tó lè jẹ́ kan lẹ́nu tí ṣàfà àtọ àtẹ́bí bẹ̀ sáàlẹ́bí oṣù ìjọ náà kó lè ká lè jẹ́ kan lẹ́nu pẹ̀lú ìwà olùdíje lè ọtún ọ̀nà gbọ́ wa láàárọ̀ àti gbogbo ọ̀nà bá tó gbọ́ wa kábọ̀ yìí pé níta ló ní ìgbẹ́ta ló ti sọ fún oṣù pàmádé wáyé òun bá wà lọ́jọ́ nínú ọmọlẹ́yìn àtẹ́bí tí ò ní jẹ́ orí amúlásán tí ò ní jẹ́ ọ̀rọ̀ lásán nínú wa wa nínú rin wa nínú ti wa nínú gbogbo àlámà ìwà pátá káwọn ti tẹ̀lé kílà ní ìtàn ọ̀gbọ́n kọ́tà tó ní orí ká máa ṣe tó ní orí ká jìnnà abẹ́rẹ́ bàtà máa ká lọ́wọ́ kọ́tà tó ní ọ̀rọ̀ fún èmi àti rẹ̀ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àti Muhammad wàlá àdìgbò wàlá ìwọ̀sẹ̀lẹ̀ sọ́lá wàhálà ìwọ̀sẹ̀lẹ̀